tó ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin ènìyàn mi. Hmm, mo kí yín o. Mo kí yín pé ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa o. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la máa wá, ẹ̀yin náà la máa bá. Ikú kò ní wa gbéṣẹ́ o. Lọ́la ṣe èdùà. Hmm, tó àṣé kò sẹ́ni tọ́lọ́run ò lè mú. Hmm, so ọba olúwo lè ṣe kíni wọ́n lè bẹ̀bẹ̀ <laughs> ẹwọ ẹyẹ ènìyàn méje kí sáré gbé yìí débẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọba olúwo ti ṣe kíni wọ́n ti ń bẹ̀bẹ̀ wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ wọ́n ti ń pariwo pé gbogbo ọmọ yorùbá ẹ dákun ẹ dáríjì mí o <clears throat> ẹ wò ó ọba olúwo ti làwọn ó ní ẹ jọ̀ọ́ ẹ foríjì mí ọmọ yorùbá gọvnọ adeleke ti fẹ́ yọ mí ní ọba hmm, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ hmm, ṣe é túbọ̀ ẹ̀yìn mi lọ́wọ́lọ́wọ́ báyìí ọba abdulrasheed ìyẹn ọba olú ìwó of ìwó land bàbá ti ṣe kíni bàbá ti ń rawọ́ ẹ̀bẹ̀ o bàbá ti ń sá kíjokíjo ó ti ń bẹ̀bẹ̀ káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kí gbogbo ọmọ yorùbá dákun kí wọ́n fi orí ji òun ni o hmm, ẹ̀yẹ̀ èèyàn wa lọ́wọ́lọ́wọ́ báyìí gọ́fúnà adeleke ti pa àṣẹ hmm, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ni o gọ́fúnà adeleke ti pa àṣẹ o hmm, ní wàhálà bá dé bá a. Baba, ìyẹn ọba rasheed ọba olú ìwó of ìwó land because lọ́wọ́lọ́wọ́ báyìí hey, a gbọ́ wípé information ó kàn wá lára wípé ọba olú ìwó ti ń sáré káàkiri báyìí hmm. a gbọ́ pé ọba olú ìwó wọ́n ti bàtà lẹ́sẹ̀ wọ́n ti ń sáré kiri o nítorí pé kí ni nítorí ìdájọ́ tí gọ́vnà Adeleke tí ó ṣe fún wọn ni o hmm bàbá ò fẹ́ fòye lẹ̀ àṣírí oyè dùn <laughs> bàbá ò fẹ́ padà sẹ́sẹ́ àárọ̀ bàbá ti ń sá kiri bàbá ti ń bẹ̀ẹ̀bẹ̀ èèyà ẹ̀rọ ẹ̀yẹ ènìyàn mi hmm. information kan kàn wá lọ́wọ́lọ́wọ́ hmm. information tá a gbọ́ ni pé wọ́n ti fẹ́ yọ ọba olú ìwó hmm. kódà òun náà ti ń pariwo ẹgbàmí ẹgbàmí kiri <laughs> nítorí pé àwọn tó nífọ̀n àwọn tó nífọ̀n tó lè kọ́ná ní tó jẹ́ àgbààgbà ilẹ̀ yorùbá tí wọ́n wà ní ilẹ̀ yorùbá wọ́n ti lọ rèé fi ẹjọ́ rẹ̀ sùn o àwọn tó nífọ̀n lè kọ́ná wọ́n ti gbé ìgbésẹ̀ ńlá ní orí ọ̀rọ̀ ẹ̀ tó lè jẹ́ pé wọ́n ti gbé ìgbésẹ̀ ní ilẹ̀ yorùbá ni o ẹ wẹ́ ènìyàn mi ẹ bá mi ṣí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí ó dé gbogbo ibi tí ọba olú ìwọ of tí ó ti tẹ ojú yorùbá mọ́lẹ̀ ẹ jẹ́ kó dé gbogbo ibi tí ó yẹ pé ó ti fi ojú yorùbá ó ti fi ráre ẹ wọ ẹ̀yin mi ẹ ṣí ẹ ẹ kó dé ibi tó jẹ́ pé ó ti tẹ ojú àṣà wa àti ìṣe wa kò jẹ́ kó níyì mọ́ lójú àwọn èèyàn kankan ẹ bá mi ṣí ẹ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ dákun ẹ ṣí ẹ ẹ jẹ́ kó dé ibi tí olúwo ti sọ àṣà àti ìṣe ilẹ̀ yorùbá tó ti sọ di nǹkan yẹpẹrẹ hmm, tó ti sọ di nǹkan tí kò nítumọ̀ tó ti sọ di nǹkan tó jẹ́ pé anybody ló lè ṣe kí ni ló lè rí fín now what goes around comes around nǹkan tó bá kàn ní pé gọ́vnà Adeleke ti pàṣẹ o hmm, gọ́vnà Adeleke ti pàṣẹ pé kí Olúwo ṣe kí ni kí ó máa jápa kó máa rẹ́dì. Hmm ó ti pàṣẹ o bí olúwo ti ń sáré kiri nìyí o hmm. tí bàbá ń fi kí bàbá ń bẹ̀bẹ̀ bàbá ń rawọ́ ẹ̀bẹ̀ bàbá náà sáré ó ń bẹ̀bẹ̀ pé ẹ ẹ dákun ẹ bá mi bẹ̀ gọ́fìnà ẹ má jẹ́ kó fà mí yọ ẹ má jẹ́ kí n fẹ́ ẹ má jẹ́ kí orí adé ìgbìtàn lé mi ah, hmm, ó ga o ẹ wú ẹ̀yin ènìyàn mi gbogbo hmm, ó ti ń bẹ̀bẹ̀ káàkiri o nítorí ìbò mo ti rí ṣe rí gbogbo wa la mọ̀ pé Sàrárà reporters wọn kì í mú fèkì wá láyé hmm. àwọn kì í ṣe àwọn sẹ́nìtì wa àwọn bíi ti Àpábíò tó máa ń múlẹ̀ irọ́ àwọn ò kì í múlẹ̀ rárá hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí Sàrárà reporters ni o hmm. wọ́n fún wa ní information eh, wọn kì í mòfò láyéláyé nǹkan tí wọ́n dẹ̀ kọ rèé o wọ́n ní header heda hudge Osun State Governor Governor Adeleke to probe Oluiwo of Iwo Land alleged criminal past and safeguard people's trust. Hmm, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ dáadáa. Wọ́n ní HEDA hmm, header urge Osun, Osun State Governor Adeleke to probe Oluiwo of Iwo's alleged criminal criminal past and safeguard people's trust um lọ́wọ́lọ́wọ́ báyìí olú ìwò ti ń sunkún o wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi orí ji òun o wípé ọmọdé ni ó ń ṣe òun ó sì dé òwò ṣe irú ẹ̀ mọ́ o hmm. ṣé ẹ rí tá a bá mọ ìgbà tẹ́ bá mọ ìgbà tó jẹ́ pé wọ́n ti ń mú kèsì olú ìwò ìkiri ó ti máa tó tá a bá máa wò sóṣù yá a máa mú tó bí more than one or two months ti yẹ pé kèsì olú ìwò any newspaper kò lè ṣe ẹ máa rí ọ̀rọ̀ olú ń bẹ̀ ṣáá àìmọye a lot of criminal offence tó ti ṣe ṣe ní yálà lórí ilẹ̀ yìí ni o tàbí lẹ́yìn lẹ́yìn ìlú tó jẹ́ wípé lókè òkun tó ti fi tọ́jú àṣà àti ṣe ilẹ̀ yorùbá mọ́lẹ̀ àbí ká sọ pé ibi táwọn náà ti ń wé tó bá nìní èèó orí adé ẹ ẹ wò hmm, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wá wípé ká sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó jẹ́ wípé kó kún ẹ̀mí nítorí pé kí ni òmìnira ilẹ̀ yorùbá òun ló bá ẹ̀mí ṣùgbọ́n àwọn èèyàn ni pé torí pé ó jẹ́ ọba ká sọ nípa ẹ̀ ní o hmm. intel hmm. intel tó jáde báyìí ni pé wọ́n fẹ́ yọ ọba olú ìwò lórí oyè hmm. kí nìdí àwọn ìwà ìbàjẹ́ tó ti ṣe sẹ́yìn nìyí ṣe mọ̀ wípé òun ni Yorùbá ṣe máa ń dáṣà pé ẹ jẹ́ á ṣe dáadáa torí ọjọ́ àti sùn nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí hmm, àwọn nǹkan tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ fi ṣe kíni lọ́wọ́ fẹ́ fi probe bàbá báyìí o wípé nǹkan tí bàbá ti ṣe lélẹ́yìí lóòótọ́ ná àwọn ìwà kankan tí bàbá náà ṣe kò sí ì gbádùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ì gbádùn bẹ́ẹ̀ torí ó tẹ ojú àwọn ọba ṣé ojú àwọn ọba ilẹ̀ Yorùbá tó tẹ̀ mọ́lẹ̀ ní ká sọ ni àbí kí ni hmm, ẹ wo àwọn ìwà ìbàjẹ́ tó ti ṣe sẹ́yìn ni o àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n ti ṣe sẹ́yìn ni wọ́n fẹ́ fi mú un kúrò lórí oyè ó ní hmm, in a letter signed by ida eda h-e-d-a chairman hmm, kì í ṣèyàn lásán ni ó sáìn ní lẹ́tà yìí o olórí àwọn ẹgbẹ́ yẹn ni olórí àwọn gúrùpù yẹn ni ó sáìn yẹn ìyẹn ọláníwájú sùràjù the organisation expressed serious concern over reports by international and local newspaper on the alleged criminal criminal record of the monarch hmm. wọ́n sọ nípa àwọn atrocities tí olúìwò ṣe ìyẹn àwọn ẹ̀sùn àwọn ìwà kankan tí ọba olúìwò ṣe gbogbo ẹ̀ lọ́rọ̀ pọ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbà pọ̀ tí wọ́n fẹ́ fi ní pé àwọn máa fa bàbá yọ lórí oyè ẹwọ ìyẹn mi ẹ̀yin bàbá mi ẹ bá mi share ẹ like ẹ comment ẹ tẹ̀ ẹ sójú ẹ ẹ jẹ́ kó yé àwọn ènìyàn pé yorùbá nation òun la fẹ́ o ẹ jẹ́ kó yé àwọn ènìyàn pé ìjà òmìnira yorùbá ló ṣe kókó o bàbá ṣe ń comment ẹ dákẹ́ bàbá mi fi god bless yorùbá nation àìsàn rẹ ìrọ̀káyọ̀ ẹ̀yin ara mi bó pẹ́ bóyá òrìlẹ̀ àrèlé la fi ń fẹ́ àsìkò yìí dágbére pé as far as this country dey concerned na yorùbá nation no retreat no surrender ó dàbọ̀.